وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله طالما تتكرر خطبتي في هذا المسجد وخطبة الآخرين حول ما يتعلق بالعقيدة ببيان الشرك والكفر والبدع وإن شاء الله اليوم تكون الخطبة خاليا أو خالية عما تتعلق بالعقائد بل تتركز حول المعاملة وذلك البيع فالبيع عباد الله هو مبادلة المال مبادلة المال ولو في ذمة أو منفعة مباحة على تأسيس غير ربا ولا قرض وللبيع أهمية عظيمة وذلك أن رسول الله صلى الله عليه وسلم رغب جميع المسلمين إلى أن يكون له مهنة تعيش بها في حياته قال صلى الله عليه وسلم في حديث زبير بن العوام أن رسول الله صلى الله عليه وسلم قال لأن يأخذ أحدكم حبلة فيأتي بخزمة الحطب فيبيع فيقف الله به وجه خير له من أن يسأل الناس أعطوه أو منعوه ومن ضمن أهمية الكسب والمهنة التي تندرج أو تندرج تحته البيع أن البيع أو العمل أو المهنة يسبب نيل رحمة الله وذلك يظهر في حديث جابر بن عبد الله رضي الله عنه أن رسول صلى الله عليه وسلم قال رحم الله عبدا سمحا إذا باع وإذا اشترى وإذا اقتضى والبل أو المهنة أو العمل يكون أيضا سببا لنيل عفو الله وغفرانه وذلك في حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال كان تاجرا يداين الناس فإذا رأوا معسرا قال لفتيانه تجاوزوا عنه لعل الله أن يتجاوز عنا فتجاوز الله عنه وهذا يكفي عباد الله لنعلم أهمية المهنة في حياة الإنسانية هذا أقف ولو وضع أطرائك ولو واتيك وأسواج ونبع محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwọn aráalé ànábì àwọn sàhábà rẹ̀ kí ọlọ́wọ́ bá kó fi kẹ́yì kó fi kárí gbogbo wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní kútùbà títèmí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn ń ṣe kútùbà níbi yìí asábà máa dá lérí ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ ẹbọ ọ̀rọ̀ kúfúrú ọ̀rọ̀ bídáà tó bí àlàyé ṣe ọmọ ń pọ̀ lérí àwọn nǹkan báyìí jù àmọ́ ní òní gédégédé ni kútùbà tí yóò lọ pẹ̀lú ògbó ọlọ́wọ́n ọba tó yàtọ̀ sí àwọn tó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tí mo kàkà lè ní bóyá ni pé kútùbà ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àṣepọ̀ láàrin ọmọ ènìyàn náà ni kútùbà fẹ́ bá lọ lónìí òun náà ni ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe àbí òwò ṣíṣe àbí kátàkárà tí a bá ní almihna àbí bẹ́ẹ̀rẹ̀ àbí al-amal àbí al-wazifa gbogbo tí a bá sàn ṣe ní ọ̀nà tí èèyàn ń gbà láti máa fi jẹun sọ èyí tí àwọn àfáà sábà máa ń sọ̀rọ̀ lérí jù òun náà ni al-bẹ́ẹ̀rẹ̀ pé kátàkárà torí tàrífù bẹ́ẹ̀ òun náà ni ó kó ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn nǹkan tí mo sọ yìí ó kó sínú ní ọ̀tá àwọn afọ́bá ṣàlàyé bẹ́yìn wọ́n ni mubadalatu malin walau fi dhimma òun náà ni kéèyàn ó pààrọ̀ owó dúkìá láàrin ara walau fi dhimma kódà tó bá ṣe pé èyí tí ìsanwó mọ́kàngbá láwọn ènìyàn àwọn mo ti gbọjà lọ́wọ́ rẹ̀ àti ní ìfẹnukò láàrin ara wa àwọn ma ń fa ẹ̀tìn àbí àǹfààní kan wọ́n fẹ́ jẹ lọ́dọ̀ rẹ̀ ti pé ń da owó padà wọ́n bá mi ránṣọ ìmí ó da owó padà fún ọ wọ́n bá mi kọ́lé ìmí ó da owó fún ọ lówó iṣẹ́ tó bá mi ṣe sọ àwọn ọ wà ní abẹ́ so wọ́n min ghairi qardin kò gbọ́dọ̀ kí ṣe kí bóyá wóta yára wa wóta bá yára wa àlekà fún business wọ́n ṣe bẹ́ẹ̀ jámilówó mìíràn yá ọ tó wọ́n ṣe business wala riba in ti máa ń jẹ́ riba àlekà fún òwò tá ń ṣàlàyé so ní pítà máa ń sọ nípa títà rírà ṣíṣiṣẹ́ kíyàn ọ̀nà jíjẹ múmu Ànábì sallallahu ó fún ní àwọn pàtàkì tó lágbára nínú ẹ̀sìn ara pàtàkì rẹ̀ ní pé Ànábì sallallahu alaihi wasallam nǹkankan ṣe wá lójú kòkòrò pé ọmọ ènìyàn mùsùlùmí ọmọ ní ọ̀nà iṣẹ́ ni ọmọ ní ọ̀nà iṣẹ́ àdíṣì Zubair bin Awam ó nílà an yakhudha ahadukum

ó jẹ́ ọ̀nà kan nínú ọ̀nà tí ẹ ma fi rí àánú ọlọ́run ọba Ànábì sallallahu alaihi wasallam lórí bẹ́ẹ̀ pé kọ́dà rírà àwọn gẹ́gẹ́ ló tó fẹ́ lọ lè rajà lọ́dọ̀ èèyàn ìyẹn lè lọ lè transact business pẹ̀lú èèyàn tó pé òun kọ́ lọ́fẹ́ta òun lọ́fẹ́ rà ó sì tó rí bẹ̀rí ó fi bẹ̀rí ọlọ́run tó bá mi kí arákùnrin kan ọmọ ènìyàn tó ṣe pé tó bá fẹ́ rajà yóò ra samhan pẹ̀lú ọmọlúwàbí

anábì ni a tún máa ń fa ọjà títà tí yẹn bá ta lítà tí islam fàyè kalẹ̀ anábì ni yóò sì rí àánú ọlọ́run ọba èyí ó rí àforíjìn ọlọ́run àfọlọ́run forí ẹ̀ṣẹ̀ ìṣẹ́ tí yẹn jìn tí yẹn ṣe ọlọ́run sì máa forí rẹ̀ jẹyà àdísì abúrẹ́ rà ni anábì ni arákùnrin kan bẹ ipe ó máa ń jẹ ẹni tó ń ṣòwò amóhùn rẹ̀ ti gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ débi ń káàkiri ìgbà tí wọ́n ń ṣòwò rẹ̀ yìí nà ó tó máa ń ta gbèsè fáwọn èèyàn ohun èsè no credit today come tomorrow tó bá tún dé lónìí no credit today come tomorrow ohun èsè èèyàn bẹ́ẹ̀ mùsùlùmí máa ń fi àyè gbèsè lẹ̀ fáwọn èèyàn tó sọ fẹ́ já fẹ́ yáwó ni àṣó fẹ́ ra ìkíní kò sówó lọ́yà àṣẹ́ ìnà lẹ́wà lánàá wára àá tẹ́ ìbá rí lónìí ẹ̀tún wá lọ́la ẹwà ara bí mùsùlùmí ṣe mọ̀ rí náà mímí ẹta gbèsè ọlọ́mọ jẹ́ àbí mọ́ fi gbèsè sẹ̀mí lọ́wọ́ láàárọ̀ kò gbogbo ìròrí kí ròrí lè léyìí kíyà bá jíwá bọ́ lóòrù gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ lápọ̀ ẹta gàrí ẹta búrẹ́dì kíní fún mi ó di ọ̀tọ́ lágbẹ́gbẹ́ fún ilú ẹ̀ àfúngbà ọmọlúwàbí mùsùlùmí náà ọmọlúwàbí mùsùlùmí náà òun náà wá ṣe kíni òun náà wá sán kò túnmọ̀ sí fẹ́nìkan kan lè mọ̀ wá ní á lágbọ́já ti jẹ́ nígbèsè kọ sọ fún mi in tó ta gbèsè fún yẹ̀mọ́ láyé ni tó anẹ́bì ni ẹni tó ẹgbẹ́ olówó yìí lùdẹ́ yìí nù náà ọmọ fáwọn yẹn gbèsè anẹ́bí ni tó bá wá fẹ́ rán yẹn jáde àwọn ọmọ rẹ̀ tí ma rán ká ma lọ gbàgbé sáàkiri wọn ìyẹn ni pé ó ti ma ní lèsì wọn yóò wà fún wọn ní lèsì tí wọ́n ti wá lọ wà ní ẹwà o tẹ́ ń bá ti ń lọ ìdárọ̀ àìtò mú tẹ́ bá rẹ̀ ń tára الله ان يتجاوز عنا انا في قولهم كل ما شدكم فوانا نجي هو اسلام ẹwọ islam so anẹ́bí sọ̀rọ̀ sọ́lọ̀ nígbà tẹ́ni ẹ̀ sì sálá tó kú pàtàkì àwọn sọ̀rọ̀ wà ní ọlọ́run mo forí jì hàn nítorí tó náà máa ń ṣe ní ìdí iṣẹ́ rẹ̀ ẹlòmí tọba jẹ́ lówó yóò ní dojú tí ọlọ́ni ní ọmọ tó kódà mo ti rí àwọn tàà láà ń ṣe súnnà bẹ́ẹ̀ tẹ́yàn jẹ ní ó sì gbé ẹni ọ lọ lè gbé ẹni lọlé ẹni yẹn ó jí lọ ní lálẹ́ ní kẹmọ́gárí á ti lé rẹ ní ẹni wá ní ọdá àwọn lágbàjá mo jẹ wọ́n lówó ìdáni ah! ẹwà ń gbẹ́ ní kí báyìí ọlọ́run kọ́ sànú ẹ̀ so náà ní pé ìsìlẹ̀ ìwà Islam ọlọ́run mọ́ ṣàjẹ́ kó wà lára gbogbo wa náà lára òwò ṣíṣe Ànábì sallallahu alaihi wasallam àbí iṣẹ́ ṣíṣe wọ́n bí rọ́fin ẹ̀nà rọ́fin bìnàkọ̀dẹ́jì ọlọ́gbà àdíṣẹ́ wa ó ní wọ́n bí Ànábì sallallahu alaihi wasallam pé ayyul qasdi atyab pé iṣẹ́ olùdájú tí yẹn máa ń ṣe tó dájú Ànábì ni amalu rajul biyadihi náà ní kọ́mì ni ó máa ṣe iṣẹ́ pẹ̀lú ọwọ́ rẹ̀ ẹwọ̀n ká yẹn ni kí bóyá òun ṣe sí ọwọ́ alẹ́bìnrin iṣẹ́ tó dáadé sí ọwọ́ tailor mechanic bricklayer gbogbo iṣẹ́ tí ń jẹ́ sí ọwọ́ òun anábì lóhun lọ dáadé ẹ̀rì àfúnisí àfá iṣẹ́ àfá tí bá ń ṣe anábì ní khairukum man ni

nítorí dáa tí ò sí òwò tí ò sí haram níbẹ̀ sànẹ́bí sallallahu alaihi wasallam ó ti ká mọ̀ pé iṣẹ́ tó dáa ní eléyìí so bákan náà nínú tí a gbọ́dọ̀ gbọ́yí nípa òwò àwọn òwò kan bẹ tó ṣe pé èèyàn gbọ́dọ̀ ṣe òun náà ni owó yámi lówó tó bá wá yá owó lè báyìí ní wà kún kọ́dá eléyẹn díẹ̀ náà ni díẹ̀ náà lámọ́ gbà lérí rẹ̀ a gba 0.5 náà la máa ń gbà kọ́lá bí 0.2 náà la máa ń gbà wọn ni ẹ̀rí tí ẹ̀ tí ẹ̀wọ̀n ọ̀dẹ̀kùn ọ̀dẹ̀rùn púpọ̀ so Islam farabalẹ̀ kòkò Islam faramọ́ bó ṣe lè kó ma tó bá ti yáyẹ ní nǹkan dèdè tó yá náà lè kọgbà mọ́kọ́ wá sí pé à ń yáyẹ ní nǹkan ni wọ́n fi ń ṣòwò Ànábì sallallahu alaihi wasallam ojú kó yíwa pé Ọlọ́run ṣe ní ìwọ̀ in kuntum mu'minin olúwa ayi ẹ̀yin mọ̀mìnì òdodo ní tí ń jẹ́ rìbá bó ṣílẹ̀ wa in lam taf'alu fa'danu bi harbin min Allahi wa rasulihi tẹ́bálẹ̀ nígbọ́ ajẹ́pẹ́ fẹ́ bọ́ lọ́wọ́ bá jánu fọmìnìyàn olótúfẹ́ láti bá ọlọ́wọ́ bá já ènìyàn parun ni bákan náà nínú ọ̀nà tí ó dá ni wu wàlá òbí kọ̀ọ̀kan ní ìtìkọ́ ọmọ kíyè sí àwọn ọmọ rẹ̀ o àwọn ọmọ kéèké wọ́n ń ta yálàyà tẹ́tẹ́ lónìí náírà bet tó tẹ́ bá rí tán bá ní jí ọmọ wọ́n bá ní gbọ́ ọmọ tó bá jí owó mú nìsìn tán bá nà dára tán bá fìtínà dára bóòlù ọmọ náà sí tó yẹ nírí kó wá sọ ẹni rí kó wọ́ bá bàbá jẹ̀bú bàbá kìníkan gbogbo ẹni wọ́n ń ṣe káàkiri ẹtún lè ráwọn mí dáàsì ní wọ́n mọ́ta ẹkẹ̀rùgbọ́n ṣeré ni láwọn mọ́kèkè yẹn bẹ́ẹ̀sì ni wọ́n bá lọ bọ́sí ń ta kí wọ́n mọ̀ta rẹ̀ wọ́n sì mọ̀ jẹra wọn lówó kọ́dà bẹ́ẹ̀tì débi pé ní ìsin wọ́n tó ń fi àgbò àwọn ẹran wọ́n fi ń ṣe wọ́n fi ń ta bẹ́ẹ̀tì wọ́n fi ẹran ta bẹ́ẹ̀tì ní ìsin so náà ni tọ́lọ́wọ́n bá ní kò dá tọ́wọ́n sì dìsáì rẹ̀ sórí eléyìí àbúrúlára ni tó bá kan nínú àwọn ọ̀nà òwò tí mùsùlùmí ọgbọ́dọ̀ máa dédì rẹ̀ òun náà ni òwò tó ṣe pé o ní ma ń tó fẹ́ rà àwọn ọjà no texting mọ́ texting ẹ̀ sọ gúrú àwọn kabáyì Islam ọ̀fẹ́ tó bá kan náà ẹ̀yà ni òwò tó ṣe pé kò ní ní torí àwọn nǹkan bẹ ní ayédùn tó pé láyé òjò ní tó pé bí àìmọ̀ àmọ́ kò jọ bẹ́ẹ̀ òun náà ni àwọn online transaction tán sí ní síhùn so ó ń débi pé àwọn èèyàn ti lajú lérí yíhun tó ipò ti kú ní káàkà fún bẹ́ẹ̀ olùjà ààlà àlepẹ́ láìmọ̀ ká máa pé ọjà ìmọ̀ ni torí wọn ó rí tó fẹ́rà báyìí wọn ó describe gbogbo prescribe everything prescription rẹ̀ ó rí gbogbo ẹ̀ so ó rí so wọ́n ti sọ bí ó ṣe dé tí bá tún dé ń dé wọ́n tó mọ́ sàlàyé fún kó ti dé báyìí ó ti dé báyìí ó ti dé báyìí tó bá wá débẹ̀ tán àwọn tí ó ju owó kalẹ̀ wọ́n ìsọ̀wá ju owó kalẹ̀ fáwọn tí tọ́ta torú yẹn àlèkà fún owó àìmà so bákanáà tí àwọn yẹn bá wá ń ṣòwò tí wọ́n ń ṣiṣẹ́ sọ̀rọ̀ kankan bẹ táwọn yẹn Islam ọ̀fẹ́ ẹ̀rí àtúpadà sí àkídà náà nù ọmọ sàrọ̀ nílẹ̀ ni wà láì mọ́ ní hajji salaf àìsàlàfíyà ẹ̀mì tí wọ́n bá ń sọ̀rọ̀ ètí ìgbà tí yẹn bá wá ń lo ọ̀rọ̀ yẹn lẹ́lẹ̀ ọmọ rí pé áá ah, ah,

àwọn tí ẹ fẹ́ wáyàn lóyàn lè gbáyàn wọn gbogbo àwọn tó bá wọ́n ń rí yàn pé ah, ah, ah, ẹmọ́wọ̀gbó ẹmọ́wọ̀gbó àwọn tó bá ń fa ìlú problem àwọn ni kan mọ́wọ̀gbó torí táwọn bá wọgbó tó lè rọ àwọn èèyàn so salafiya kò sí gbogbo àti bá ń sọ̀rọ̀ kúrò bá ń sàlùwàlá wọ́n wá sí ọ̀rọ̀ àkídà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 التي كان الناس يفعلونه ويمارسونه في طلب رفع بيهم وكثرة أموالهم وطلب رجوع الناس إلى ما يبيعونه يعني سلعهم ومن ذلك تعاتي السحر للبيع والشراء قل من الناس له دكان أو متجر فتنظر إليه ولا ترى سحر معلق في باب دكانه أو متجره أو يجعله في يعني داخل بابه وما أشبه ذلك إنما هذا شرك مع الله سبحانه وتعالى وقد حرمه سبحانه وتعالى طاعة السحر أدوبة فولون وبعد atọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀ fún anábíwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé anábí àwọn sàhábà rẹ̀ kọ́lọ̀ kò fi ìkẹ́ kò fi kárí wọn ọ̀rọ̀ nípa títà rírà iṣẹ́ ṣíṣe tí yàn fi ń jẹ tí yàn fi ń ṣẹ̀mí pẹ̀lú sábàbí kò ní ń ṣe pẹ̀lú ọjà táà bá ń tà kò ní ń ṣe pẹ̀lú iṣẹ́ táà máa ń ṣe táà fi ń ṣẹ̀lẹ̀ láyé àmọ́ àwọn èèyàn ti lọ àwọn nǹkan kan máa tí wọ́n dàbí pé bóyá ò tí ẹ̀ lè gbé ò lè gbé rí láláìsí àwọn nǹkan yìí kí ni àwọn nǹkan náà òun náà ni ìmọ̀ ṣògùn ìmọ̀ ṣáájò ìmọ̀ ni à ń ṣáájò sí ọjà à ń ṣáájò ní sọ́ọ̀pù ta ní à ń sáájò níbi òwò tí yàn ń ṣe kọ́nà lómi ń sẹ́jọba yóò tún máa kiri alájò káàkiri wọn lè dáwọ̀ nìkan kan dá ọ fi sí òkè kan fẹ́ gba promotion wọn fún gbogbo para tètè promotion ní ìsìlámù yìí tó àwọn lọ kiri ẹni ẹnìkan káàkiri ẹ̀dàpọ̀ náà ní orí promotion ẹ̀dàpọ̀ ẹjẹ́ kan kẹba mi sí kí n fi promotion wọ́n ẹjọ wà fún ẹjọ promote nípa pọ̀ ẹ̀pọ̀ ń bẹ̀ wọ́n fi tí ní ara rẹ̀ so àwọn ènìyàn tó ń lọ ní olóògùn ẹgbẹ́ ìjọba yóò tún mọ́ lọlé ológun tó mọ́ lọlé àwọn aláfà káàkiri so lé yìí àbúrúláńlá ni tẹbá wo sọ́gbọ̀ ẹlùmí báyìí ẹwà yóò dáa gẹ́lẹ́bù kàlẹ́ndà tẹbá wà bẹ kàlẹ́ndà wọn ẹbá bọ́ gbà ẹgbà ẹ̀rí àwọn bàbá mi náà àwọn lọ́jà mi náà wọ́n lọ́sẹ̀ dúdú wọ́n láwọn fi ń wẹ́ ọṣẹ ìtajà ẹ̀dàkùn ní ọmọ bí tó ṣẹ́ sí ní kí ọmọ ta o tí bá ti pé ọpọlọ dúdú ọṣẹ ó sì máa ní kọ́ ọmọ ta ọṣẹ àbẹ́lómi ni kó máa là kẹ́kẹ́ sílẹ̀lẹ̀ tó bá jí láàárọ̀ ó ṣe ṣe ní ọfẹ́ àfẹ́kára yẹ́ fẹ́ náà ẹmọ tẹ́mọ kó rí tẹ̀yìn bọ̀ wá fún mi ẹ mọ́

àmìrí àwọn èèyàn ní pé káwọn pẹ̀ àà ah, wọn bàbá tó lóòun tó gùnkọ́ rẹ̀ uh, ògùnkọ́ rẹ̀ uh, wọ́n lóòun tó wọ́n náà tó wá ń wúkọ́ ní pé ògùn yẹn gan kọ́kọ́ ṣe fún ara rẹ̀ náà so kí ọmọ sọ kí lérí pé yẹn ń tajà ẹlòmí ò ní èyàn wọn káàkiri torí pò ń tajà so búrú àwọn kan yìí aburú tó yẹ mùsùlùmí jìnà sí níbi ọjà títà ni ẹ̀rí tí àwọn yẹn bá ń sọ̀rọ̀ nígbà mí ẹlùmí ò ní mọ́ lódodo ẹ wá rí pé àwọn kankan mí ò padà wá bá yín jẹ́rìí sí ẹ̀rí wọn máa polówó ní àwọn ilé rédíò nísìn wọ́n ni ẹ̀yìn wọ́n ni wá ń bí kọ wá polówó ọjà wọ́n ni ìpolówó ọjà òun ni ogun rírà títà wọ́n ni kèésàsó kọ́ kèésàsó rọ̀ mú ní ọ̀dá fún yín ẹsẹ̀ lè ìdá ó ní ọkọjá àsó kọ́ ó kọjá àsó rọ̀ àwọn ilé sẹ́rẹ́dùn náà wíbẹ̀ ó ní ìpolówó ọjà o ó tàjà wúre lọ́wọ́ so òun náà ni pé kí ọmọ torí pé èèyàn ń so èèyàn ń tàjà ẹlòmí ọmọ sí tẹ́lọ̀ gbogbo owó tí ó fi jẹun wọn kò bá wọn lọ́jà àwọn oníògùn káàkiri kò tó wá nẹ́ta náà tọ́ bá tà àdánwò

nígbà tó lóhun ọmọ tàtú sí pé níbo se gbégé lóhun ló báyìí bóhun se dé ọjà báyìí gbogbo ẹ̀dá ni jọ́kejì ọdá ni jọ́kẹta ọdá jọ́kẹrin dá á wọ́n gbé kílára dé báyìí òun sì ń lo kìnnìún jọ́kàrún jọ́kẹfà àrùwá sún bóhun se gbégé ọkùnrin ọkùnrin ma ń gbọ́dọ̀ àwọn oníkìmọ́ àbí gbọ́tọ̀ kún ọkùnrin yìí ni bóhun se sọ́nù nù so onígbà tó ń sọ́nù oníyàrùn pé bóhun se sọ́nù tàbáyìí ní ọjà bá tún change ló bá tún tà gidigidi mú ní àpọ̀lọ́lọ́ ah, fẹ́ràn rẹ ni tó àpọ́lọ́ bá fẹ́ dẹ ọ ni àsìkò yẹn gan lọ́jà rẹ̀ mọ̀ wá tà ọwá di ẹrú òní jẹ́rú ọlọ́run má ọ jẹ́rú bàbá bàbá náà wà ní àìkú sọ fún ẹbẹ́ kò sí ó ń tọ̀run èyí ló tì tó bá kan ara tó yẹ kí o tó sọ́ra fún níbi àwọn tó bá ń ṣòwò tó bá ń tajà kí yìí ó mọ́ kọ̀ pé bóyá ń tajà ní ìsẹ́kọ́ wá ní bí wọ́n mú 1000 náírà láàrùn kùtù ní yé ewé owó rẹ̀ o mọ́ jẹ́ kí sẹ́njì mọ́ dàmú mi dúró léyìí ẹ̀nà àtàṣáwòm ni ìrù aburúpọ̀ mọ́ nǹkankan bóyá kọ́ a ní yé tí bá ti na lówó ni dọ́ọ̀bẹ̀ tí ó pọ̀ rẹ̀kẹ́tẹ́ ẹlòmí yóò nígbàgbọ́ pé ẹni tó bá ti kọ́kọ́ wọlé tó bá ti kọ́kọ́ wá rajà lọ́dọ̀ ohun tó bá wọlé tọ̀dọ̀ mí báyìí tó bá jọ ọkùnrin Fátímọ̀ adáwọlóhùn onígbówó lọ́wọ́ rẹ̀ níjẹ́ báwọn torí ó lóhun ìgbówó lọ́wọ́ ọkùnrin lákọ̀ọ́kọ́ gbogbo eléyìí náà ní tí Islam kọ̀ ní tàṣáwò mú ní Ànábì sallallahu alaihi wasallam ọkọ̀ ká máa ṣe ká máa ń ro aburú pọ̀ máa nǹkan so bákan náà ìjọ́ ẹka tó kíyèsí òun náà ni bẹ́yẹ̀ ríbil halaf alkal kí wọ́n máa tajà pẹ̀lú ìbúra ọmọsẹ́wà láì ẹgbẹ́ sọ fún wa kọ́lá àwa tí a ń gbìyànjú láti súnà Nabi sallallahu alaihi wasallam so òdòdó ló yẹ kí wọ́n bá lọ́dọ̀ wa òdòdó nìkọ́bù láwọ̀ yìí àmọ́ tó bá di pé yóò bá wá ta nǹkan fún ọ ìlúmí wọn pé àá ah, kọ́dà mo ti lẹ́lòmí ti ń sọ bẹ́ẹ̀ bí kí mọ́lọ́dé ra nǹkan lọ́dọ̀ ẹlòmí tí ó gbọ́ nǹkan kan yé gan ó pè mí tó ló ti fọkàn balẹ̀ ni wàláhì tàwà wàlá ìtí mọ̀ ránù ọ̀nà wà ní ahán ya àbí fún tí bá ń bẹ́ ń di ọ̀rọ̀ fún wọn kí wọ́n máa fi ìbúra tajà Ànábì sallallahu alaihi وني أبي هريرة رضي الله عنه لو بعد سوا وني الحلف القذب منفعة أو من يعني الحلف الكذب أنا بني يقول عرضي وين منفقة للسلع إما جاك يقول جاتا لوتو أما منحقة للبركة من فالبركة لأنه جاتين بانتاني so musulmi gbọdọ̀ ṣọ́ra fílẹ̀ nínú ẹlùmí ò ní mú tí ń ṣe sílájọ́ yìí oníròjútù rẹ̀ so bá tó pé yàn wá ọ̀nà tí alùbáríkà mọ̀ fi ń wọ nǹkan ní wà tó padà síbi àdísánà fi bẹ̀rẹ̀ àdísánà bí rẹ̀ tánàbí ni rọ́jù rahimallahu rajulan samahan idha ba'a anábí ni ọlọ́wọ́ sànú ẹni tó bá ṣe pé nígbà tí bá ń tajà ìta ọmọlúàbí ní máa ń tà tí ó bá rajà náà yóò rà nára ọmọlúàbí fóònù tó fẹ́ rà tó lẹ́tà fún ọ tó wà pé fóònù yìí 25 kó jẹ́ fíálì yìí náà

kọ́ ní ìrà ìnira bá ní so anábi sọ̀sọ́lọ̀ ní pé anábi ní arrahimuna yarhamukumur rahman ẹni tó bá mọ̀ ń ṣàánú èèyàn lọ́wọ́ bó ṣàánú òun náà so kọ́ lọ́wọ́ bá kí ó اللهم كن مع ولاة أمورنا واجعل لهم بطانة صالحة يا رب العالمين rí bí alùsúnà ṣe máa ń sinú gbogbo ẹ̀ tó wá bẹ́jẹ́ súnà tó dánù súnà kọ́lá Imam Ahmed wọ́n sọ pé tẹ́wọ̀n fi dánù súnà mà òun ní kó máa ṣàdúrà fún àwọn tó bá ń jẹ́ olórí wọ́n dá àbí wọn ò dá ẹ gbọ́dọ̀ máa ṣàdúrà fún wọn ni àmọ́kọ́ ọmọ wá ti rí ara rẹ jẹ́ ike wà á ń tún náà sì ṣú tó sámọ̀ pé àwọn ọ̀kọ̀ọ̀kan kéwú afọ kọ̀kan kéwú kọmọ wá fa hadisi pé kalimatu hakkin inda sultani ja'irin kọ lóhun ló fi ń lọ lè ń takò jọba lórí rédíò túmọ̀ rẹ̀ anábi ní ọ̀rọ̀ tó dájú òun náà ni ọ̀rọ̀ tí èèyàn inda ni inda sultani fi ń sọ̀rọ̀ rédíò síjọba subhanallah so wọ́n ní pé ìrù ẹni tẹ́ bá rí báhùn ẹniyẹn kìí sàálùsúnà àbí kó jẹ́ pé ń ṣàṣìṣe ọ̀rọ̀ rẹ̀ méjì ni mú kọ́ jẹ́ pé ń ṣàṣìṣe ọmọ nǹkan tí ń ṣe àbí kìí sàálùsúnà so wọ́n ní pé olórí olórí aláyẹmọ́ sàdúwà fún wọn ni tí kọ́lọ̀ kó tó wọn sí ẹ̀rì challenge kan táwọn fún wọn lájọ́ yìí ni pé a ní lájọ́ tẹ́ ti ń sọ tẹ́ ń pariwo wọn kí ló yípadà tẹ́kùn òyípadà wọ́n bá ti wọ́n lọ ni